والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني جرى ودى للوري كما تسمى كنين ترى زاد المعاد ìpín ìta wà lórí rẹ̀ náà ní í ṣe pẹ̀lú àwọn ọ̀nà tánàbí sallallahu alaihi wa sallam tó kọ́ ọ ká máa fi ṣètọ́jú àwọn àárẹ̀ ọlọ́kan àjọkan látara bẹ́ẹ̀ tata pínṣẹ̀ lónìí ó sì di àrùn burúkú kan eléyìí tó ṣe pé. òfin ka ilé ayé ní ẹnu lọ́lọ́ ilé ìta wà nínú rẹ̀ yìí ilé ìta ń pè ní coronavirus ilé ìta ọlọ́wọ́n ọbẹ̀ lè dá wa tọ́jú sílẹ̀ ayé bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè China látàrí wípé. bóyá ńlátara àdán àbí nǹkan míì lọ́jà àbí tí wọ́n ti ń tẹran àgbẹ́ <clears throat> ibẹ̀ láàrẹ̀ yìí àjàkáyé àrùn yìí wípé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ a sì rí wípé ìwọ̀nba tá ń fẹ́ ká gbọ́ nínú bí àjàkáyé àrùn yìí ti ṣe ń sọsẹ́. So fòwe tí gbọ́ báwo wá ní tó bá pẹ́ bá mọ pàápàá ní ṣẹlẹ̀ gan ọba burú jáì láti gbọ́ tonti gbogbo bíbò tonti gbogbo gbígbé pamọ́ àríkẹ́ yìí ó tàn káàkiri ó dé Japan South Korea ó ṣe bẹ́ẹ̀ Italy. láti Italy wọ́n pín fún gbogbo àwọn European countries ríẹríẹ ó dá Amẹ́ríkà Africa ń Egypt Algeria Nigeria àtúgbọ́ ó dé àwọn ilẹ̀ lárúbáwá bíi Qatar Saudiya al-Bahrain ó ti wá ti di tọrọ fún kálítráì ní fìjà sí pé sàṣà níbi tí ó wọ̀ ó mú wọn títí lórílẹ̀‐èdè bomi ó mú gbákejì olórí orílẹ̀‐èdè ní Iran àwọn èèyàn jàǹkàjàǹkà ló kọ lókè ń bẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn mú ẹni tí máa mójútó àwọn àdàkárí àrùn tọ́jú ọ̀gá àgbà lábala ìmọ́jútó àárẹ̀ àti àìsàn nínú àkóso ìjọba nàìjíríà tó náà lọ sí China wípé wọ́n ní kó wá wo báwọn ni wọ́n máa ń rí àmì pé coronavirus ń bẹ pẹ̀lú èèyàn àbí òsì èèyàn àti kí ni necessary mẹyọ tí wọn kọ tèkì ọlọdẹ nàìjíríà làwọn fura sunna kéèkì wọn lọ fún náà síbi tí wọn ti isolate ẹ fún fourteen days so àrùn burúkú làrùn yìí báyìí kọlọ̀ ń dá kókó sànù wa ẹ̀rí pé ọlọ́run ẹlẹ́dàá alágbára ni ní tó bá sì wù ló máa ń ṣe ó sì ròyìn ara rẹ̀ ó ní fa'alun lima yurid ní tó bá gbà lérò gbogbo ẹ̀ ló máa ń ṣe níjọ́sí tí Ebola virus tí ó yọjú ọlọ́run ní Áfíríkà ni kò ti yọjú DR Congo ẹ̀rí pé ń bẹ yẹn ní nǹkan yẹn ti bẹ̀rẹ̀ sí sọ́sẹ́ ó dé Liberia Sierra Leone Guinea Conakry èwo nínú àwọn kọ́ńtì yẹn ìní ọ̀dà bí ìgbà tó ṣe párùn burúkú yẹn yóò tù kọfẹ́sì ibi tí ẹ̀rù ọlọ́run bá yẹn dé débi pé gbogbo àwọn olórí orílẹ̀-èdè pé tọ́ gbogbo wa ti sọ̀rẹ́ndà nítorí pé ń pa kúkúrú ó ń pa gíga ó ń pa ọkùnrin ń pa obìnrin kò fonilélẹ̀ à ń bọ̀sibọ́sí àlejò ìyàlẹ́nu ńlá ló jẹ́ Ipe, àrùn yẹn tó gbéra ń gbà yẹn wọ́n gbé wọ nàìjíríà kọ́lọ̀ wọn bó tó sànù ẹ̀rí kéńgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí wọ́n ti lọ síwájú nílé ayé tí wọ́n bá ń sọ̀rọ̀ Ebola virus pẹ̀lú ibi tí ó ti yọjú tuntun àlọ́jọ́ Áfíríkà wọ́n máa ń sábà sọ̀rọ̀ yẹn wọ́n làwọn ń sanu wa lójú ọ̀nà ẹni tí ń fi wá sí yẹ̀yẹ́ bí kò lè má rí bẹ́ẹ̀ wọ́n wà backward technologically scientifically so unlike the developed countries ẹ̀rí pé kò lè yọ lọ́dọ̀ tí a wọn torí pé àwọn Áfíríkà hygienically gan àìsèé so bẹ́ẹ̀ làwọn tọ́lọ̀ ò pé kí nǹkan yẹn kọ́ dọ́dọ̀ tiwọn ni wọ́n wí ń gbà wọn. wípé àtikúrò àwọn Ebola yẹn gan ara àwọn Áfíríkà ló lè wà ara wọn ló lè wọ̀ nǹkan yẹn lọ bẹ́ẹ̀ àwọn náà ti gbà fi sosun á fi para bẹ́ẹ̀ náà ni lassa fever tí wọ́n lò ní í ṣe pẹ̀lú èkúté tá à bá yí báyìí tá à ti mọ̀ ibi tá a gbà bọ̀ àmọ́ lọ́wọ́ ẹlẹ́dàá wa covid nineteen nígbà tí ó jáde ọlọ́run ní the developed nations ìgbà ní kò tí wá wá báyìí torí pé ọlọ́run fa'alun lima yurid gbogbo tó bá wù gbogbo tó bá gbà lérò ló máa ń ṣe kẹfì lè bá a pé gbogbo yín pátá níwájú Allah ọ̀lẹ́ni àti àyìnlá ò kéré náà tomato China tó ń pè náà nínú third world kò túmọ̀ sí pé developing country ni developed country ni China náà bọ́tò òyìnbó múnáfìkì ni wọn ó láwọn kankan kan tí wọ́n máa parọ́ tẹ́lẹ̀ wọn jẹ́ pé ló fà á làwọn òfin lè ti sínú country tó ti developed àwọn náà jẹ́ àti wọ́n sí third world tí èsì àbòsí wọ́n máa fi wá ìwé China mo pa ara dára ní ìsìn wọn ni wọn ẹsẹ̀ múnádé nù báyà látàrọ sontori ẹ atrapu lọ́dún kan àwọn adé half country kan on transit àwọn ń bọ̀ láti Saudi ya bàtà adé Arab country yẹn on transit airport náà lásán láwà fún bíi two three hours ọ̀kan nù àwọn ẹlẹgbẹ́ wa wọn àjọ ọmọ Ghana so ibẹ̀ náà láti tàtà pín sẹ́ẹ̀ àwọn wọ bàálù tí ń bọ̀ anájà àwọn máa wọ ti Ghana wọn lọ ló wá ní mala ah, báwọn òyìnbó yìí ṣe categorize ilẹ̀ ayé abo sí bẹ́ẹ̀ o mo ní kí lè rí ó ní irú kọ́ńtì yìí pé àtàwa àti irú wa wọ́n ní third world kan ni wa so inú Áfíríkà yìí náà ni o so mo ní bẹ́ẹ̀ náà ní débi gbogbo àwọn ní developing country ni wa ó ní káì zalimchin gbogbo lùmí. abosin ni bẹ́ẹ̀ náà ni abosí ni torí láfíríkà yìí ọpọlọpọ àwọn àlùwà yìí lè dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ countries ẹ̀ ṣe abora aláṣìírí bíi wa ya pé China àtàwa tàwa ò wa ẹ pé igi mú jìnnà sí ìpapọ̀ ẹnì China ìgbà tó náà tún coronavirus àbí kí ọmọ fi tó ń wá di ìjọ mélòó wọn fi kọ́ ọsibítù ìjọ mẹ́wàá gbàgbà dínrín ọ̀sùn ó lójú kọ́ńtì tó lè dán wò láyé well equipped hospital tó sì gba ìtọ́fẹ̀ tó odidi ìlú mélòó so arọ hospital àrò oògùn coronavirus abẹ́rẹ́ rí nǹkan mọ́ ṣé Japan náà ṣe fojú di ah! Japan wọ́n síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn countries tá à ń gbókọ wọn lónìí nínú technology ọ̀pọ̀lọpọ̀ European country America nkankan yẹn Japan síwájú rẹ̀ nínú development technology ok ẹ bá wá àǹtí coronavirus ọfọ kánbẹ ni tí wọn ò rí nǹkan kan ṣe sí South Korea kì í ṣe North Korea wọ́n develop kọjá àbíkí àfọ sọ́rọ̀ lẹ́sẹ̀ rí pé àwọn àti Japan nínú lọ́lọ́ yìí wọ́n fagagbága wọ́n fẹ́ ti àgbà hàn ara wọn ta ló ti ta ni lọ. torí Japan wò yí pé wọ́n mọ̀ wọn ara wọn South Korea náà sọ pé ojú àná lẹ fi wò kù. sọ pé gbogbo wọn ti wọn ti advance. coronavirus ọ̀fọ̀n ká gbogbo bẹ́ẹ̀. Italy Europe tẹ̀ ma fẹ́ sálọ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àwọn ìtaálí nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀ká burúkú ni ṣé ẹ máa fi tán gbé jáde lẹ́nu àná ní Italy all university closed all public school closed until further notice because níyẹn ti fọ́nká kọjá bá a ṣe lérò tá a bá sì fojú di kò ní kẹsẹ́ ẹni tí ò ní gbé ń kọ́ńtì sẹ́wọ̀n káwọn ti lè ka bọ́ọ̀lù kún wọ́n kà kún kọjá sísọ wọ́n á fẹ́ bá máàcì kan Inter Milan àti kẹ́ni Juventus ẹ̀yin kúkú gbọ́ ní ìsìntì so wọ́n ní wọ́n gbá bọ́ọ̀lù yẹn without spectators àwọn bọ́ọ̀lù ní ká bẹ́ẹ̀ bá kú ẹkú ẹnìkan ò ní wá wòrán.

akramakumullah láti Italy wọ́n tà fún gbogbo Europe kọ́nà póòpù póòpù kí wọ́n ń pò eléyìí báyìí Francis àbí kí wọ́n ń pè ònga pass test abẹ́ ìgbọ́ àrùn ìjẹta tí wọ́n lò náà ó dàbí ìgbà tó ti colonize orí ara rẹ̀ so wọ́n ní láti test ẹ̀ wọ́n á ní negative ní but wọ́n sì tún fojú sí la ẹ̀rí kékeré ó lágbára kọjá àbíkẹ́ àfọ. Germany two hundred and seventy something people not were affected Germany wọn sọ pé àwọn nǹkan tá a ní fún protection anybody tó rọ̀ kó jáde máa ń Germany kí ni tẹ́ ẹ ní fún protection kò rí fóògùn bá ọwọ́ kìíní tí wọ́n máa fi bomú àti kìíní tí wọ́n máa fi fọwọ́ fún àwọn ti ṣe special soap tó lóyún special soap tí ò pé kí coronavirus ọmọ sí wọn tún wọlọ kó jáde mọ ní Germany torí pé ní àwọn ń fojú di kínní yìí ó ti fẹ́ di wípé gbogbo ọmọ Germany lọ fẹ́ mú táwọn bá ti ta gbogbo kínní yìí ta tí ará oko fi máa rọra ó ṣeé ṣe kó mú gbogbo kálukú. France náà ni àwọn èèyàn ti fẹ́ máa fowó lé kínní ìbomú àtọ́sọ ẹ̀fọ́wọ́ òun ò sì ní gbà torí kínní yìí ń tàkà amẹ́ríkà ńkọ́ ẹ̀kọ́ àwọn náà ń bá àwọn mẹ́díkù wọ́n bá ní discussion nítorí pé àwọn náà ti ó ti kọ́kọ́ wà ń bẹ̀ ńlá tẹ́lẹ̀ àwọn míì tí wọ́n ń bọ̀ wọ́n á fura pé àgbọn mẹ́síkò wọ́n kó bọ̀ àwọn ẹni sì mọ ògiri tó jẹ́ wípé wọ́n concrete ẹ̀ so that no foreigner can enter into America coronavirus ò ní di border. sọ atẹ́gùn ni akramakumullah ó ṣe bẹ́ẹ̀ ó dé áfíríkà wa ó dé áfíríkà lárúbáwá ó tún wá dé áfíríkà àwọn èèyàn dúdú báyìí sọ̀rọ̀ àbáyọ wa ń kọ́ ọ. akọ́ni kí àwọn sọ pé tírú aburú báyìí bá ń ṣẹlẹ̀ bákan méjì ojú táwọn ẹni tó bá lẹ́sìn tẹ́ ó ní pé ọlọ́run ọba gbé tìtìnà dé ni ó gbé àdánwò dé láti dán wa wò àwọn kan bà lọ àwọn kan ṣẹ́kù ṣé ẹ pàdánù ìmánì yín àbẹ́sì lè sọ ìmánì tó ń tàdánwò yìí nǹkan alákọ̀ọ́kọ́ nù nítorí pé tí fìtínà bá dé ọlọ́run ọba máa fi mi àwọn èèyàn wò láti mọ abẹ́ gbọ́lọ́ǹgbọ́ bẹ́ẹ̀ gbọ́lọ́ǹgbọ́ sòsáwà sàṣeyege àbáàní sàṣeyege alákọ̀ọ́kọ́ ni. ẹ rí i pé ọlọ́mọdé àárí tí èèyàn bá jíyàn tí èèyàn sẹ́ranko ọwọ́ pọ́ gbọ́ pé àjàkálẹ̀ àrùn kan àjàkálẹ̀ àrùn kan ti tàn ká ń sì ń pa àwọn èèyàn tí wọn náà sì jíyàn ẹ̀rọ ọmọ bọ́ńbí kíbi tó bá wà kódà kó ti pa àwọn kèfèrí nípa. èrò ọmọ bá wọn náà pé ọlọ́mọ máa ó débì àwọn ẹni tí sì ń bẹ lọ́wọ́ ọlọ́mọ àwọn kákó ọlọ́run dákun mẹ́jẹ á sàdáwò ni. ẹlẹ́ẹ̀kejì ó ṣeé ṣe kó jẹ́ pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó fi ìjàmbá ránṣẹ́ láti fìyà gbogbo nǹkan tó lọ́wọ́ bá ń ṣe ní àwọn nǹkan táwọn ọ̀fẹ́ tí ò bá wa láàmú tí ò dùn má wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń ṣẹlẹ̀ ni látàrí àìdá ọwọ́ tiwa náà ọlọ́run fẹ́ fi pẹ̀sẹ̀ wa rẹ́ tó bá jẹ́ mùsùlùmí ọlọ́run fẹ́ fi hàn yín pé ọmọ lélẹ́yìí o èyí tẹ́ padà bá pàdé ìyá àti bàbá tó bá jẹ́ káfíìn tó bá kàn méjì yìí èwo lọ́wọ́ á ṣe fìyàn ṣe yẹ̀yẹ́ lórí ẹ̀ èwo ló ṣe tẹni tírú ẹ̀ bá ti dé bá ṣe yẹ̀yẹ́ lórí rẹ̀ kò sí lórí rẹ̀ ẹni pé torí pé àwọn China ni àwọn Europe ni àwọn Japan ni àwọn Korea ni ẹẹ eh, Egypt ni Algeria ni Nigeria ni àti òsì àti délé ti yín ẹni ọkọ lọmọ àwọn ọmọdé ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má kàn ṣe yẹ̀yẹ́ o torí pé tani tó dé la rí kò sẹ́ni tí ọmọ tani tí ó tún wá kàn torí ẹ má bẹ lọ tí kọlọ̀ ń dakùn kọ́ ká nǹkan yìí kò ń lẹ̀ kọ́ dá ọwọ́ ọ̀gbìn rẹ̀ dúró kó sànù wá. bákan náà gbogbo nǹkan tó máa ń pè ní àwọn ìgbésẹ̀ tí èèyàn lè fi sọ́ra. So tí ó sì takò fi ọlọ́run ọba wa ẹ yẹ kí mùsùlùmí ó mójútó nítorí pé àwọn òfin ṣẹ̀ríà púpọ̀ ló fi hàn wáyé pé ká ṣọ́ra ó dáa ju ká máa wá ìwòsàn lọ ṣé wọn nàbí sallallahu alaihi wa sallam sọ fún wa pé fir min al-majdhumi firaraka min al-asad máa sá fún aká ẹ bò ti ṣe ń sá fún kìnìún ó gbé abẹ́ pé ìṣọ́ra ó sàn ju àrùn awóògùn lọ. bẹ́ẹ̀ náà ni wàdánù bí sọ̀rọ̀ àlìwò àlìwò sọ́lẹ̀ kẹ́nìkan bí pé ṣé kí n sọ̀rọ̀ àkúnmí kí n bọ́lọ̀ ń dúró ni àbí kí n bá dúró kí n fílẹ̀ kí n bá dúró. alábìíní sọ ni o kọ̀ wá bọ́lọ̀ ń dúró. aqilha wa tawakkal. gbogbo eléyìí fi hàn wá pé Islam ó kọ́ wa pé prevention is better than cure tó máa ń sọ fún ẹ pé ìgbésẹ̀ báyìí ìgbésẹ̀ báyìí nínú nǹkan tá a rò wípé èèyàn lè gbé láti fi sọ́ra fún kárùn yìí ó mu wọ́n fi tíkàlà bá rẹ̀ wọ́n fojú kéré rẹ̀ ìwọ náà gbìyànjú rẹ̀ bẹ́ẹ̀. so bí mi ọ ṣe sọ pé tí irú àrùn báyìí bí èbólà náà ni tó bá ń bẹ ká máa sọ́ra fáǹbara wa lọ́wọ́ nítorí pé ó máa ń ṣàgbára itọ́ ikùn kẹ̀lẹ̀bẹ̀ tó nítorí pé ó ní í ṣe pẹ̀lú bí ọ̀fìn kìíní sọ̀rọ̀ tó bá jẹ́ pé kun lọ́jà bọ́gbà itọ́ lọ́ba dé kẹ̀lẹ̀bẹ̀ lọ́ba wá ẹ̀wọ̀n kí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà bí èèyàn bá sín ikùn lè fọ́n ká mú èèyàn kéèyàn ọmọ wa nùnù torí pé ikùn oníkun kìí rí kìí rí alára lára débi pé mọ́tò kankun rẹ mọ́tò kankun rẹ bá ebi kò tiẹ̀ ni. ibi tó ń ti fi hankachifu nukun ó yí wọn náà lọ́wọ́ tí wọ́n dàbí oníkun ni. kọ́dà lómi lè máa wọ́n kó wọ́n fọ̀ wọ́n fọ̀ lọ́tọ̀ tó fi nu aṣọ ni ẹ bá sọ ni. so ọwọ́ ètò tí wàá yí ọ lọ́wọ́ tíyẹn bá ti jẹ́ ni tí irú kòkòrò kòrónà yìí bá ti wà lára rẹ̀ tó bá ti wà lọ́wọ́ wọ́n ní kì í tètè fẹ́ kú lọ́wọ́ àmọ́ àti kú lọ́wọ́ rẹ̀ tún yá yàtọ̀ sí kéèyàn fi bọ́jú tí ẹ̀ bá tún ti fọwọ́ kanjú èèyàn mọ́nà sàárè nù nítorí tó bá wà lọ́wọ́ tó bá pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò rí bi dé ojú ó máa ń kú àmọ́ tẹ́ bá ti mú lọ sójú bí ìgbà tí èèyàn da omi ìyè sí lórí nù sòrí ọmọ wa ṣe iṣẹ́ burúkú láàrin yẹn so nísìnyí ń bẹ lọ́wọ́ ẹnìkan ọ̀rọ̀ àjọba wọ́ sọ̀rọ̀ kó ti gbé fún wọn náà nù so tí bàbá wa mọ́ ọ lójú ọ̀nà àti wọ gàù lèèyàn ti mú wọ̀ àkàrà òkùnmù lọ ẹ rí i pé wọ́n ní ká sọ́ra fáǹbára lọ́tírú àrùn bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ torí ká má bàa ta fún ara wa ẹ rí i pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ oríṣi ìbáwọ́lọ́wà àwọn tí wọ́n bá bára wọn lọ kálukú ti wọ dáadáa náà so ìbọ̀sẹ̀ wọn àfi gbára wọn pé salamu alaykum alaykum salam so ẹ rí i pé ọ̀sẹ̀ dírámà so kálukú gbára wọn lẹ́sẹ̀ báyọ̀ tó gbára rẹ̀ lẹ́sẹ̀ kejì nítorí ìbẹ̀rù pé tọwọ́ bá kan ọwọ́ ó léwu bákan náà nínú àwọn nǹkan náà ni kí wọn máa jẹ tí ó jẹ kí vitamin C kó lágbára lára yẹn torí ìtọ́lọ̀ ń dá sí wa lára láti máa ta gbogbo ń tó bá ṣàjòjì sára láyà kó bá aráyè wọlé sí wa lára sẹ́ńpẹ́ ni immune tòtí immune rẹ bá ní agbára torí wọn sọ pé ẹni tí ó bá ti dàgbà púpọ̀ so immune ara tiwọn yóò lé nǹkan dànù tẹ́lẹ̀ náà wọ́n tẹ́ ẹ̀ máa ti ń kọjá fọ́tí ṣáà kéèyàn ti ń di bàbá arúgbó èèyàn ti ń di ìyá arúgbó sọ àwọn eléyàn nídìí gbogbo nǹkan tí ó bá jẹ́ kí immune ara wọn kó tún jí pépé sí i. likewise vitamin D gbogbo tó bá ní ṣe pẹ̀lú zinc kéèyàn máa jẹ yóò jẹ́ kí ara èèyàn ó lè ta dànù. bákan náà gbogbo bí bá ti ń péjọ tó máa ti ń pọ̀ jù tó rú mú ń tí ò sátẹ́gùn tó dá ń bẹ̀ kí wọ́n máa jìnnà sí i nítorí pé mbẹ̀ yẹn tẹ́nìkan bá sín tó sì ní lára ẹwọ́ èèyàn tí ó tà fún ẹwọ́ èèyàn tí ó tà fún torí ẹnìkan ó ń gbìyànjú àti sín wọ́n wá ń wo mú rẹ̀ pé bóòlù wọn máa ń sín sàn bí ìgbà tí èèyàn fẹ́ gbàgbà kú gbanu ọ̀rọ̀ àríváàd. so bákan náà ó jẹ́ pé láti gbàdégbà láti gbàdégbà à ń fọṣẹ́ fọwọ́ wa à ń fọṣẹ́ torí pé ikùn itọ́ tẹlẹbẹtẹ fi yí ọ lọ́wọ́ kọ́mọ́ bàjẹ́ pé wọn náà fi para rẹ̀ àbó ọ̀tá fẹ́ lòmù. pé kí à ń fọwọ́ wa ní gbogbo gbà. ẹnìkan ó ń sàlàyé fáwọn èèyàn ó ń jẹ́ ẹni tó mà nípa ìtọ́jú àárẹ̀ òun náà ló ń sọ̀rọ̀ láti kọ́ àwọn èèyàn báwo lẹ́sìn máa ṣọ́ra ó wá sọ̀rọ̀ lórí pé tó bá ti wà lọ́wọ́ ọwọ́ yẹn bá lọ kanjú èèyàn gbé débẹ̀ nù tó wá fura tó fi ṣe ń sọ̀rọ̀ ẹ̀mí wa lọ náà màsí báyìí ẹ̀mí wa náà màsí báyìí tó bá wà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú bí wọ́n náà ṣe ń ṣe báyìí tó ṣe ti kú ló náà bá ní ọlọ́run ọgbà wa <laughs> torí pé ọwọ́ àtọjú connection yẹn lágbára púpọ̀. ẹ̀hìn ìyẹn máa sábà fẹ́ mọ for one reason or the other wọ́n ta rí i pé ojú wọn ọba tó wà wúwo sọ pé ó ń sinra bákan náà islamically anabi muhammed kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó kọ́ wa nínú bisimilahi lẹ́rìí. لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ونكاوي لمتا لين باتي إلى باتي ما káwé lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tí ilẹ̀ bá ti ṣú a sì dúpẹ́ fọlọ́n pé kálukú wa ti wé rọ̀lẹ́ gbà tí ilẹ̀ ṣú ẹ̀ bá wí ọjọ́ tètè wí má ṣe rẹ̀ so lẹ́yìn jẹ́ bá so bisimilahi lẹ́rìí. لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أكرمكم الله أنت إن كان مموية ولا نتي يبات affected òun lọ́yẹ̀ kọ́ máa dé máa mú nítorí pé tóun bá sín kò sí ní jáde lọ bẹ́ni tí ó wà affected bọ́tà wa àní kí ẹ fẹ́ máa dé nǹkan máa mú sí. nínú náà tí èèyàn bá ń fi ẹ̀sìn ọlọ́wọ́n bá ṣe yẹ̀yẹ́ ọlọ́wọ́n bá máa fi títí yọ sí gbogbo èèyàn. ẹ rí i pé ó máa ń fi nìkọ́ọ̀bù táwọn obìnrin mùsùlùmí máa ń lò ṣe yẹ̀yẹ́ wọ́n máa ń fi wá gbẹ́fẹ̀ wọ́n máa ń fi wá sáwàdà wípé sójújú káyé ní báyìí kàṣeyàn ni ọmọ ló nìkọ́ọ̀bù láwọn affected country yẹn ní odidi ìlú wọ́n sì tó ti da ooru téèyàn ò rí ń bẹ̀ mọ́ the only people tẹ́rì tí ń lọ tí ń bọ̀ ń bẹ̀ gbogbo wọn múna kọ́bó wò ni wọ́n múna kọ́bá àti lọ́wọ́ àlè di lárúbáwá <laughs> so gbogbo wọn di múna kọ́bó wò ni wọ́n di àwọn ọkùnrin oníkọ́ ah Allah Akbar tọ́lọ̀ máa fẹ́ di àjẹ àwọn èèyàn àbẹ́rẹ́ rí nǹkan mọ́ kọ́dọ̀ ó tún máa wọ̀ tó máa dunnú ni tí a bá ti gbogbo nìkọ́ọ̀bù tí mo wọ̀ yìí olóyè ti kú dànù ṣéyìn náà à ń fi islam ṣe yẹ̀yẹ́ yọ wà sópin lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nìkọ́ọ̀bù tó tún wá burú jáì ẹni tiwọn nítorí pé nìkọ́ọ̀bù láìlọ́n tí orú mú wọn burúkú àbí ẹni nǹkan mẹ́rin tó o bá tó kọ sọ́ọ̀dì tá a sọ. tó eléyìí túmọ̀ sí pé oníkálukú wa bẹ̀ níṣẹ́ tí àdánwò burúkú yìí wá dé ẹ̀fí kò bùkátà wá sí pé ẹ fìdí mọ́lé ẹ fìdí mọ́ nàìjíríà ẹ lọ stop fún visa náà ẹ lọ sí abroad nàìjíríà gbọ́ láta ẹ lọ bí tó ti máa tutù máa ń ẹ rí i pé kálukú fìdí ní báyìí òkú ẹgbẹ́ àwọn bàálù àwọn gan kéèta àtàfẹ́ kú sẹ́ńtọ́ fẹ́ kú torí tíráàbù ní ìṣètúmọ̀ lẹ́nu pé tá kú. ẹ̀hẹ́n kò ya fẹ́ kú kí ọlọ́run á tó bá ti wà ń bi tó ti mú o ẹni tí ò tí ti mẹ̀ mọ́ wọn lọ ẹ wàláì má wọ̀ wọ́n sọ pé àrùn yẹn burú gan ẹ ní ìsìn tó bá tó pé máa para rẹ̀ dé ni kò sẹ́nìkan tí ó wọlé tára tún jáde àtúnfọ tí a ń dùn yẹn wọn ní tẹnìkan bá ti wà affected tó bá ti lè fọwọ́ sí à yẹn automatic result ti gbogbo àwa tá a bá tún fọwọ́ kàn ní pé àwa náà ti gbé tiwa kẹ́ ẹ̀ wo fi tó le dé kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wa torí ẹ̀ ló ti jẹ́ pé a sọra a sì máa ṣàdúà àní sọ pé nípa ìwádìí pé kòrónà kan ò sí tí ó pàwọ́ torí o ti rí nkí ló rí lọ́kàn pẹ́ so wọ́n máa bẹ̀ lọ ó sì máa sọ̀rọ̀ rẹ̀ wọ́n máa bẹ̀ lọ ó sì máa sọ̀rọ̀ rẹ̀ káṣí jẹ́ ká ìka wa kọ́ mọ́ gbogbo ọ̀gùn gbogbo ìdọ̀tí kájé kó dènà sí wa so káṣí máa bẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ẹlẹ́dàá kọ́ máa fa burú sí wa ọlọ́run ẹlẹ́dàá wa kọ́ bá wa lé aburú náà jìnnà jìnnà jìnnà jìnnà sí àwùjọ mi àwọn ìlú tó ti ṣẹlẹ̀ ọlọ́run bá wa kápò ńlẹ̀ àwọn agbègbè ibi tí wọ́n ti ń gbúrò rẹ̀ ọlọ́run dákun má jẹ́ orí ìdíjókòó ń bẹ̀ ọlọ́run àwọn tó ti bá bẹ̀ kú tó jẹ́ mùsùlùmí ọlọ́run bá wa ṣe eléyìí ní kàfàrà fún wa ọlọ́run bá wa pèsè wọn rẹ́ fún wa ọlọ́run ẹlẹ́dàá wa ṣé ń sábàbí tọ́pọ̀lọpọ̀ islam ọlọ́run ṣe ń sábàbí tọ́pọ̀lọpọ̀ káfíìrì tí ó fi gba islam ọlọ́run ọba kó ṣàánú wa ẹni aleykum salaam. náà yóò ṣe ṣàyédè ṣùgbọ́n à ń bẹ lọ́n kọ́ jẹ́ pé àdánwò tó bá kù nǹkan lọ́n fi pẹ̀tẹ́ rẹ̀ rẹ̀ fún torí pàṣẹ sallallahu alaihi wasallam sọ pé kò sí nǹkan kan tí ó ṣe mùsùlùmí tó fi dórí ẹ̀gún tó bá gùn àfikọ́jẹ́ pọ́ lọ́n fẹ́ fi pẹ̀tẹ́ rẹ̀ rẹ̀ torí ẹ̀ mùsùlùmí tó bá bá bẹ́ẹ̀ lọ́n à ń ran kan dáadáa fún Ọlọ́run fẹ́ẹ́ fi pa àwọn ẹsẹ̀ rẹ̀ rẹ́ fún un. Aleykum salaam. kí ló lè ṣẹlẹ̀ pẹ̀lú àrùn tí ń ṣe yẹn táwa bá dúró kí ló lè ṣẹlẹ̀ sẹ́ni tí nǹkan ṣe. tó lè kó ràn ambiyin Islam sọ pé àrùn kan kìí ti ka ara ràn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ fún aka gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ẹ máa fún kìnnì so nísìnyí àní sọ pé nítorí pé àrùn ka ara rẹ̀ ràn káwọn adẹ́tẹ̀ àwọn rárá o rárá so àwọn wọn náà dúró sáfúnmi tí ò sí èèyàn kan tó gbádùn bẹ́ẹ̀ mo rò pé yé wa so àwa náà sì dúró níbi tí gbogbo ẹni tó gbádùn wà so eléyìí ò bó ti ṣe jẹ tó bá pé irú nǹkan tẹ ní ṣe èèyàn dangerous tó yẹ pé ó súnmọ́ ó yẹ pé irú rẹ̀ náà mẹ́lòmíì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àníjẹ́ kó ó yẹ ká sọ ká má sọ di ilé àwọn àǹtọ̀rọ̀ fi sabilillah kò dá ẹ pé anybody tó bá kàn ti fẹ́ wọ́wọ́ mọ́sálásí mọ́sálásí lá mọ́sálásí ń sẹ́kẹ̀ bá wa dá sí ni kì í ṣe pé kẹ́ máa gbowó jáde mọ́sálásí abẹ́rẹ́ là ń pa mọ́sálásí náà rí ẹ sọ̀rọ̀ <laughs> èló là ń sọ fi ń dá sí mọ́sálásí ẹ mọ̀ pé ẹ sẹ́ni kí wọ́n ti wá bùkátà lọ bá ìmáàmù ìmáàmù àmọ̀ sọ pé wọ́n yìí tọrọ fi sabilillah níta máa sọ ní. ìmáàmù yóò sọ pé ayé tọrọ fíṣẹ̀bìlì tí wọn náà bá fẹ́ dá sí lambi láàbì dá sí ọjọ́ ìlú ṣètò. ẹ ní kọ̀ fún èèyàn méjì mẹ́ta mẹ́rin ẹ rí i pé gbogbo èèyàn ti mà pé kò sáàyè rẹ̀ ń bẹ̀ ọjọ́ ebi ní ìsìn gbogbo ajọ ó ti wọ ọlọ́mọdé àárín ọlọmọ Italy kan olóko wa Nàìjíríà ó sì bá Ethiopia airline ọba wa ti Nàìjíríà kí ẹsẹ̀ kó náà wá sí kà fún wa o torí tí nǹkan bá mú o ó lè má tètè mà ó sì bùkátà láti wá sí Nàìjíríà so ọlọ́run ní kí wọ́n tètè fura sí i tí wọ́n fi mú un lọ síbi tí wọ́n isolate ẹ̀sìn tó fi wá hàn pé nǹkan yẹn ṣe but ìjọba yẹn lọ́kàn jẹ́ ni pé tẹ́nìkan tí wọ́n ní bó ti ṣẹlẹ̀ ní tìrìnàmù ẹnìkan àti àwọn èèyàn rẹ̀ kan ni wọ́n fura rẹ̀ sí lára àwọn àwọn pé à náà kíní ò lọ tí kò lọ títí láti tí fi tójọ́ mélòó wọ́n rí kó ti kárí èèyàn five hundred and something torí ẹni tí eléyìí bá ṣe ẹni tó náà bá sọ̀rọ̀ ẹni tó náà dúró tì ẹni tó jọba wọn tẹ́lọ ya dúró yẹn tó ti gbé wọn á ní ẹni tó wọ nàìjíríà yẹn àwọn ẹni tó bá wọ bàálù wọn pọ̀ ọlọ́dà ẹni tí kó tí ó kó yọ̀bọ̀yọ̀bọ̀ bọ̀ lọ ọlọ́mọdé á bá so wọn á ní gbogbo ẹni tó bá wọ bàálù bíi one hundred and thirty something people so gbogbo wọn under query ó yẹ kí wọ́n kó wọn lọ sí isolation center kálukú sí fourteen fourteen days táàfin mọ̀ bí nǹkan bẹ lára wọn bí òsì wọn àrí kó àwọn èèyàn twenty something abẹ́kúta wọn wà àwọn kan wà gbogbo wọn sáà ti lọ sájọ́ so àmọ́ pé ọmọ nàìjíríà kan ó ti wà affected àbí ọ̀nà ìdàká àbí ìlú kan àbí kò tí ì dájú àmọ́ àwọn èèyàn yẹn ní tí wọ́n kó wọn sábẹ́ pé ìjọ́ mẹ́rin láàwọ̀ ń tí ó ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ làwọn àmọ́ ọmọ italy yẹn ọ̀dà jù so òun ń tà òun náà mọ̀ pé ń bẹ láàrú tó àwọn tí ń kó tí wọ́n wà ní gbogbo olú gbogbo láyé wàhálà lọ bá wọn báyìí o wàláhì ńgbà tádàáwò yìí ti dé ọmọ China ò lè rìn mọ́ o gbogbo European countries restaurant ni business center ni ti China dálẹ̀ gbogbo èèyàn sá fún wa. pé àwọn ní tantaawì ní kánò kánò fẹ́ dàrú ní òní tí gbogbo ọmọ China méjì táwọn èèyàn rí wọn tí wọ́n tú lọ́tún sáà tún lọ́tún sáà tún lọ́tún àwọn ẹnu àwọn ẹnu ká àwọn ẹni sílẹ̀ ìjọba náà tètè wọ bẹ̀rẹ̀ wọn ara wọn mú ẹjọ́ lọ wo wọ́n kẹ̀kẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí wádìí wádìí ní nǹkan kò sẹ́wà àwọn tí ń kó ìdámbà wọn lẹ́rù ẹ mọ̀ pé wọ́n bá yá.

kí ni ọwọ́ wọn lẹ́yìn so àwa ha kẹ́ra aleykum salaam kò ní òtún bá wò abẹ́ ti ẹ̀ gbọ́ kò ní òtún tẹ́ ẹ̀ máa ṣe láti wí o kìí ṣe kò ní òtún ti sọ láti nà. aleykum salaam. ọ̀tọ̀ dáadáa ìbára ń tà ń sọ náà nù lórí tìrì tó o bá wo ànábì sallallahu alaihi wasallam wọn ní ṣé kí n so ràkúnmí lókùn kí n bọ́lọ̀ ń dúró àbí kí n fílẹ̀ kí n bọ́lọ̀ ń dúró wọn ní ẹsọ lókùn kẹ bọ́lọ̀ ń dúró wọn náà lọ wo genotype ẹ obìnrin tó fẹ́fẹ́ yọ lọ wo tiẹ̀ níbi tí wọ́n ti ní parọ́ fún yín because eh, ọ̀pọ̀lọpọ̀ yìí náà mọ country tàwa so nísìnyí wọ́n le máa bí ọ what result do you want us to write sáti sanwó wọ́n kàn kọ́ yéye fún ọ ni ẹ mọ̀ pé incent yọ padà wá ṣẹlẹ̀ nísìnyí ẹnìkan béèrè obìnrin ni ó ní ìgbà tí òun fẹ́ fọkọ òun ọkọ lọ as lónìí òun á rántí pé ńgbà tó ń kọ́kọ́ wọ skul wọ́n ní kí òun genotype bí àti aa ní resort yẹn olóyún mo rò pé tó náà fi tan ọkùnrin nù pé as pàdé aa wọ́n bá lóyún wọ́n bá bímọ ọmọ bá di ẹsẹ̀ outcomes onígbà náà ló tún wá ṣẹ̀ṣẹ̀ lọ wo genotype ó dàbí lọ́ba délé ọkọ wọ́n fẹ́ wá mọ̀ dájú báyìí wọ́n bá ní as mu ọkọ rẹ padà lé ni ṣé ìtọ́ ẹ̀ka máa dúró dé ni wọn náà lára tó ń sọ pé síta lọ wo genotype ìwà jẹ́ as obìnrin tó sì fẹ́ náà jẹ́ as ọlọ́mọba kádàrá kẹ́ bss gbogbo wa àti òsì káàdì fún ọjọ́ náà ẹ dákun ẹ má bà tèmi jẹ́ ni àwọn ẹ̀kọ́ wípé àwọn baba wo genotype sá pé ọ̀rọ̀ ńlá ọ̀gbọ́n ni. àbí lọ́kọ̀ ẹ̀ ó sì ń béèrè pé kí islam lọ lọ wò. nítorí pé ká tètè sọ̀rọ̀ apá burúkú tó ṣẹlẹ̀ ọ̀sán ju ká lọ. tí wọ́n bá fẹ́ eléyìí yóò rẹ ẹni tí ó fẹ́ tí wọ́n jọ ra ẹ̀. ìwọ náà ẹni tó tó fẹ́ tẹ́ jọ ra ẹ̀ ọ̀hán àkàrà. ẹ sì máa gbogbo ẹni as àbí cs aa sọ̀ntorí ẹ̀ tóbìnrin bá ti ń bí ọ léèrè pé ẹ jọ kí ni genotype yín yẹn sọ̀rọ̀ aa ni ṣe ìwọ náà ìwọ náà lọ́rọ̀ òdodo tó bá jẹ́ aa kí ni ìwọ náà mọ̀ wá ẹ bá dáhùn àbáláàánú ni ọ́ <laughs> eléyìí jẹ́ bó ṣe ó ti parí nù ti parí kan nínú òfin ẹ̀sìn Islam tó pé téèyàn bá ṣe si lọ tí èsì sọ̀ràn ẹ̀ téèyàn ò tí parí tó fi bàjẹ́ àbí tí ò tí parí fi já tó tún á jọ́ra yẹn pé san padà o náà ní hajj umra náà ń tẹ̀lé hajj náà ní umra gbà. tó o lè o lè bá hajj rẹ débì kan kọ́ wá ṣe ti ọ̀bàjẹ́ kọ́ wá nítọ̀ ìwọ nísìn adúpẹ́ ọ̀n padà lé rárá o ti bàjẹ́ àwọn tó kọ́pìlìtì alákọ̀ọ́kọ́ yànú ẹlẹ́ẹ̀kejì ó ṣe hajj lọ́dún tí ń bọ̀ mílíọ̀nù pa ràkúnmí. tó ọba rẹ lò ní fi bàjẹ́ ìyàwó tó wá da ti ẹrú tẹ̀ ń bára yín sùn nínú ájì hàn nílò ayé má tẹ̀ parí ájì tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àmọ́ pé sọlá àti ní ìsìn náfìlàní ọbàjẹ́ àbí wọ́n lọ so ó ní san padà ní túláàsì àfi tó bá wù ọlọ́run a'malakum ẹ má fọ ara yín bara yín sẹ́jẹ́ walakin bíi tẹ́mátìkì sọ̀láàtì ọ̀ràn yẹn dúró kọ́ tí wọ́n wá wà nù náfìlà tó sì sì yanjú rákà alákọ̀ọ́kọ́ gan so wàá já torí wọn nàbì sallallahu alaihi wasallam náà ló sọ pé idha uqimatis salah fala salata illa al-maktuba tọ́ba ti gbé sọ̀láàtì dúró kò sáàyè láti sọ̀láàtì mi àfi etí ìmáàmù sí i. àkọ́kọ́ ni pé tí lè máa ń ba kàfátì àsókè àánú kàfátì àtiwà so ṣùgbọ́n àwọn ọkà àtiwà lásòrókè so báyà ṣáájú kó tó ké tiẹ̀ ni àbẹ́ǹgbà tó bá ka kí ó tán kó tó rúkú torí tó bá dákẹ́ kí mímí rẹ̀ ó lè padà sípò lẹ́yìn ìgbà tó ka kí ó tán àyè pé kẹ́yìn ló tètè kàfátì àti yẹn kì í dákẹ́ kankan tí wàá ti ka fati àtà tí ń ka súra ẹ tètè ka fati àti. ẹ̀rọ náà lè má mú tó yẹ kó ọ̀pọ̀lọpọ̀ wọn lónìí wípé máa ṣe ń ka fati àti wọn kò dájú pé ó fi ni lọ́kàn balẹ̀. bó o wá ní kò tí ṣẹ̀ríà ojú wo ló fi wò wọn ojú pé wọn mọ fati àti wọn ní sọ̀lá dì ní. sòtẹ́ńtẹ́ńsì ń tò lẹ́yìn rẹ̀ ọba ti mọ fati àti tí ò ní sọ̀lá àtẹ̀yìn náà ò ní sọ̀lá àti torúkọ anabi sallallahu alaihi wasallam sọ pé la salata liman lam yaqra bi ummil kitab gbogbo ẹni tí yorùbá ti ké fatiha kò ní sọlá sọ ẹ náà sẹ ń kalata yà bàbá wa nù sáà fà wà kọ àdàkọ ẹ bọ sẹgbẹ kan sọlá yìí jẹ bó ṣe jẹ a sì ti wà ní gbogbo òlu táwọn ọmọ tó má alukur'ani ké táwọn ti ń ṣe lè máàmù naam aleykum salaam. ọjọ́ kúkọ̀ mọ́ fati ànáàkì ń bọ̀ ń náà fún ọ̀rọ̀ ẹgbọ́ béèrè wọ́n lọ mọ́ fati àkà dáadáa àmọ́ àwọn mistake máa ń pọ̀ ka fati àwọn ayọ̀ àwọn àṣìṣe náà. nítorí ụkọrọ alukur'an ni náà gbogbo ẹ̀ sọ̀rọ̀ àlásán náà máa ké afẹ́fi sàpèjúwe pé kò súnmọ́ bẹ́ẹ̀ àmọ́ tá àrà rẹ lómi tó dáa jùlọ a lè máa mánéjì tó bá mọ fati àkè dáadáa tó yẹ pé mistake wà nù súra mi a máa mánéjì tá a fi rí ẹni tó máa ké jùlọ táwa ni kó wọn lọ sí mi náà. náà ni ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe pé ẹ̀yin náà gbọ́ bẹ́ẹ̀ ṣe pé ọlọ́run èso èdè àwọn tí èsè mùsùlùmí lọ lọ́rùn àbí òye wa àwọn mùsùlùmí àwọn sọ pé ọlọ́run eléyẹn ẹ afa kẹta ń pè ní afa Yunus àti òkèwè látàrí John kọlọ̀ ń foríjì olóòtú pàtíìsì rẹ̀ ti pẹ́ so wọ́n sì kọ àkíyèsí yẹn náà sínú àlàyé ìtumọ̀ alukurani tó de Yorùbá eléyìí tó wà yẹn so ẹ̀rí kan bàbá bàbá yẹn ti kọ́ bẹ́ẹ̀. wípé nínú translation alukurani tẹ̀sí ẹ má máa pe Allah ní ọlọ́run ọlọ́hun ní kẹ́ ẹ máa pè é kó jẹ́dẹ̀ tàwa mùsùlùmí nítorí pé àwọn lẹ́yìn Paul àwọn ló máa ń sọ pé kí ọlọ́run tó nítorí ọba ní gbogbo nǹkan wá ní kí ló dé tẹ̀sí máa sọ pé ọlọ́run gan ó ní nítorí pé ọ̀hún yẹn òun náà ní pé sẹ̀ so bàbá yẹn àwọn bàbá bàbá tí wọ́n rectify translation Quran gbà yẹn wọ́n láwọn gba ọ̀rọ̀ yẹn wọlé kọjá pé ọlọ́run làwọn mùsùlùmí àmọ̀sọ àní sọ pé ọlọ́run so lẹ́sẹ̀ ọlọ́run yẹn náà yẹ sorúkọ sorúkọ rẹ̀ nítorí rẹ̀. ìtumọ̀ orúkọ rẹ̀ ó ní ọlọ́hun yẹn yẹn ní kíkà ga sọ pé ọlọ́hun gan ìtumọ̀ orúkọ rẹ̀ láti ń pèké orúkọ rẹ̀ gangan orúkọ gbogbo orúkọ ọlọ́run ló nítumọ̀ torí tẹ bá lórúkọ rẹ̀ onítumọ̀ ẹ ti di Mu'tazila àwọn tó sì máa nu tauhid nítorí rẹ̀ ìtumọ̀ orúkọ rẹ̀ láti ń pè eléyìí tí ọ̀kọ́ dínà ká máa pè táwọn sọ pé Allah àbí òye wa àmọ́ ẹnìkan wá sọ kíkí lórí tẹ̀ sọ lọ́hùn àṣìṣe ní àṣìṣe báwò tó ọ̀gbà kó kọ rẹ̀ nítumọ̀ ní. mo rò pé yé wa <laughs> àmọ́ ẹ̀ gbọ́dọ̀ gbàgbé láti máa sọ pé Allah Allah yẹn ti wá rúkọ tí ò nítumọ̀ nítumọ̀ rẹ̀ ní al-ma'budu bihaq ẹni àásìn lódodo òun ni Allahu rabbul alamin.

ehe tó wá ti tú wọn ti gbójú báyìí náà yẹn náà. rárá o islam ò sọ pé rí lẹ́sìn ó dàbí lèmọ́mù náà ti ń ka fati àdáadáa tá à ń gbóhùn sókè ọwọ́ tá a ti kí ó jẹ́jẹ́ àwa ń ka fati àlọ́ àti ìdè máàlìkì kí ló dé kí ló mo kàánú ni ọlọ́mọdé ẹ bá kàánú ẹ dúró náà nígbà tẹ́ ń kà sókè ẹ bá kàánú. torí ẹ̀ la sọ pé nínú àmàna òun náà ní kí ìmáàmù ọmọ jọ jàǹbá ọmọ jẹ pé ńgbà tá a gbọ́ kéwu rẹ̀ nìkan lókè ìgbà tá a gbọ́ kò ké nǹkan kan bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí o bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí nílẹ̀ aláwọ̀ dúdú yìí jàǹbá ni tó bá ti dìde rákẹ́lẹ́ kẹta tipátipá lẹ́ẹ̀fì ní fati àké tó wọn ti dìde láti rúkú tí ó ti máa mórí lọlẹ̀ tẹ̀tú parí fati àti yín. ó lè gbé bí bàbá bàbá ṣe ti lé àwọn lẹ́nu nílé kí ó táwọn lọ bàbá wo ló fi tí ọ̀dà lé lẹ́nu ó lòun ké sórí ẹ̀mí ni wọ́n sọ pé ah nígbà mo á kí ọ sórí ẹ̀mí kí ló dé tọ̀ dáhùn ọ̀wé nǹkan kan àgbà wọn náà ké nǹkan kan fàtí àtolókè irọ́ lásán eléyìí jẹ́ bó ṣe jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ké fàtà o nígbà tẹ́ ń gbóhùn sókè o bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa ké tẹ́ máa tó jẹ́jẹ́ alihamudulilayi rabbil alamin ẹ máa ké ẹnìkan ò ní gbọ́ àmọ́ tọ́lọ̀ ń bá ní pé kí láòdì fọ́lùmù yìí ni báwọn èèyàn bá ti gbọ́ nù kì í ṣe pé wàá ké pẹ̀lú tẹ̀síwìd nígbà tẹ́ ń gbóhùn sókè múnáfìkì nígbà tí ó wá fẹ́ kà sí jẹ́jẹ́ báwọn kẹ alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmi din ní ọ̀gá ìwọ náà lọ kà pẹ̀lú tajwid lẹ́ẹ̀kan tó de sùdẹ́ sí àbí ẹ̀kọ́ ni <laughs> ọwọ́ adé ti jẹ́jẹ́ ọwọ́ ni ẹ̀ kúkú gbọ́ mi ókè àwọn ni wọ́n máa kì rẹ nù ó túmọ̀ sí pé àbá àfẹ́ kí ó jẹ́jẹ́ àbá àfẹ́ kí ó sókè yà ummu nasa aqra'uhum li kitabillah ẹ̀ ń tó máa al-Qur'ani kejì ní ó sì lè máa mú náà aleykum salaam. ẹni tí ò ṣe kí ni. àkọ́kọ́ tí ìmáàmù tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ sọ̀láàtì jùmọ̀á tó yẹ gbígbà náà ló dé tó bá ti bá sọ̀láàtì wọn náà ti bá sọ̀láàtì jùmọ̀á eléyà náà ló fi hàn yí pé ọ̀rọ̀ tápá kan náà máa sọ fífi kótóbà kínní kejì lọ́jọ́ jùmọ̀ wọ́n dúró nípò rákà méjì ni tábà fi sọ̀láàtì rákà méjì tá a fi kún kótóbà tó dúró ń dúró rákà méjì ajẹ́ pé fi sọ̀láàtì rákà mẹ́rin là jùmọ̀ ọ́ dàbí kèésùn ọ̀rọ̀ yẹn ò ṣe déédéé torí ẹ̀ ló ti jẹ́ pé téèyàn bá dé tẹ́kíráàkà kan gan lọ bá nínú sọ̀láàtì ìjọba ẹyọ kan ṣoṣo ló ṣe kàn tó àmọ́ ó ti ó pàdánù nǹkan púpọ̀ ó kọ̀ rí ọ̀wọ́ wé màláìkà ó gbọ́ kankan nínú kótóbà sọ̀láàtì náà gan tọ́ náà jẹ́ ọjọ́ kó o dáadáa eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ kí ni ìbéèrè ẹlẹ́kejì. Aha, èékánná wa so kìí dandan kó gbogbo ojoojúmọ́ àlọ́ máa rí kò sí ìkánná tó wù ó gé ààrẹ ni tí rẹ bá ti wù wá gé tí ò bá wù wá fira rẹ lọ́rùn balẹ̀ má ti rẹ lé bẹ́ẹ̀ ni ẹjọ́ àmọ́tẹ́ wa kún múrúnkún lọlẹ̀ tọ́wọ́ tẹ̀lé náà kò burú náà. rárá ẹ má jẹ ọgọ ọlọ́ni idha uqimatis salah fala ta'tuha tas'un fa'alaykum bis sakinati wal waqar. ما أدركتم فصلوا وما فاتكم fatakum فما atimmu tọ́ba ti lè ṣèkọ́ ọmọ ẹ gbọ́dọ̀ sáré wá tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tàpọ́nlé ní kẹ́ máa rìn bọ̀ níta ẹ bá bá lẹ́yìn lè má mú ẹ̀ṣẹ́ ilé ìtò ti bọ́ ọmọ yín lọ tí lè má ba ti sálámà ẹ pé tí à nídìí láti jọ sòtẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tí wọ́n bá fẹ́ bá sọ láti láti pilẹ̀ wọn náà ti tètè dé àbí ẹ̀kọ́ why jogging àbí òye wa tó ń gbà tí èsì pé Ọ̀yọ́ marathon là ń ṣe kí lọ fẹ́ jọ́ọ̀gì you don't need to jog àmọ́ nǹkan ti ṣí ọ nítorí láti òfin ọlọ́ọ̀ anybody tó bá wá sí mọ́ṣáláṣí tó wá dé ó sì baraka alákọ̀ọ́kọ́ wàlákín lẹ́yìn tí ìmáàmù ti ké fati àtà nǹkan kọ̀ ti bọ́ ọmọ ọlọ́ kíkà sí kíkà máa dúpẹ́ kó tó dìde rúkú Abu Hurairah lọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn wọn nu Muwatta ó ní man fatathu al-Fatiha faqad fatahu khayrun kathir ẹnikẹ́ni tí fati alimami bá ti lè bọ́ ma lọ́wọ́ oore ńlá ti bọ́ ma lọ́wọ́ torí ẹ síbẹ̀ máa tẹ bá fẹ́ wo bọ́ọ̀lù lẹ́yìn pé Chelsea and Liverpool sá wọ́n lọ jókòó àpàtì àbí wọ́n jókòó ọ̀họ́ Real Ambassador wọn lọ jókòó tí àpàtì àbí wọn jókòó tì ní fèrè àkọ́kọ́ àwọn fẹ́ kó sojú àwọn síbi tí Allahu Akbar àkọ́kọ́ tó ń fẹ́ kọ́ sẹ́yìn rẹ̀ ẹ sí ọ̀run wà ní ẹ̀rí kan fún kankan mú un mú un ní tí wọ́n bá sùn ọjọ́ ṣe ìgbà tó ń kú tó ń kẹsì fún àbí ọkà kú. Hmm? ṣé òun kàkùn òkú kàkùn àbí ọkà kù. ẹ̀sà ọ̀gá lọ fẹ́ máa ṣàdúrà fún èèyàn kú pọ̀ kẹsì fún wọ́n á ní onúure ni wọ́n fẹ́ máa ṣàdúrà fẹ́ tó kú tí ọ̀kẹsì fún kí wọ́n á lọ fẹ́ wúlò fún because kí ìyànjú ẹni tó ṣẹ́kù lẹ́yìn òkú eléyìí tọ́tọ́ kéèyàn ṣe fókù tí ó fi wúlò fókù òkú yẹn ti ṣe foundation kalẹ̀ wọ́n jẹ́ kókó mùsùlùmí gidi ó fi jẹ́ kí tí mùsùlùmí lẹ́yìn rẹ̀ bá ṣàdúrà ní ọlọ́ba àmọ́ ẹ ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́n ẹ ló fi mẹ́sì ẹni tí ó ṣe àṣùbà tí ó sọ pé ó tún dọ̀la àdúrà kí n lè fẹ́ ṣe fọ́ dànù kò lè wúlò fún láéláé ọjọ́ bó ti ṣe jẹ́ sáré àríkún sọ. kọ́sùrù kọ́ sọ̀yàrá ni àwọn ìbéèrè ń ti wá pọ̀ lẹ́nu yín báyìí ẹnìkan wá sí skul yóò lọ ṣe kọ́sùrù o sì fẹ́ ṣe kọ́ọ̀sì ọdún mẹ́rin ọdún márùn-ún àwọn kan tún láwọn lọ ìlú kan àwọn bá program kan lọ wọ́n máa tẹ́kì àwọn ní three months táwọn lè máa kọ́sùrù kọ́sùrù kọ̀ sọ ìyá ara ni wọ́n máa pé sọ láti ẹ̀ immediately tó bá tẹ́ bẹ̀ gbàgbé ẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ ẹ mọ̀ ẹ mọ̀ àwọn contradictory understanding of Islam ṣe ń gbé ká nísìnyí you claim to be a traveller nígbà tẹ́ wà nínú kámpù ẹbẹ ẹkọ ni à ń ṣe kọsù nínú kámpù ó tún ti jọ dímà ẹtún ṣe júmà mùsàáfìrú náà ní ifá ẹtún wá ń ṣe júmà ọ̀kan nínú yín náà tún ní lè máàmù ṣé mùsàáfìrú tún máa ń ṣe lè máàmù júmà á wọn tún láwọn tún jámọ láì ṣe sọláàtì gbogbo fíkì òun ò sí fíkì òun ò sí odó odó burúkú ní lọ́pọ̀lọpọ̀ ń gbé ká wọn á rẹ àwọn olórí mcan abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n ti páàsì fatuwa ẹ gbọ́rọ̀ sọlọ́dọ̀ ọmọ páàsì fatuwa ọmọ nǹkankan wọ́n sọ́dọ̀ pé nítorí ọlọ́kọ́ ni science nítorí ọkọ́ ni mechanical engineering nítorí ọkọ́ ni pure science àbí ọkọ́ ni ẹlòmíì fine art. wọ́n páàsì fatuwa bàbá Greek àkẹsìn kún a máa fojú díẹ̀ sìn bàjẹ́ tontẹ́ bá ti máa ń parẹ́ yín náà ẹ̀sẹ̀ wọn pààrọ̀ náà ní bá yín dá sá Greek kini mulching we don't know it and we have nothing to do with it so ẹ̀yin náà ẹ má mú ẹnu yín lọ bẹ́ sí ní kẹ́kọ̀ọ́ máa fi wá rọ́ bẹ́ẹ̀ bá fẹ́ kán àbùkù torí ẹ̀yin ọ̀ma ń pẹ̀ sí ẹ̀yin ó béèrè lọ́dọ̀ ẹ̀ dọ́mà ni kó wá jẹ́ pé à ń kàn sẹ́sìn lọ́nà tí ọ̀dà wa da gbogbo kámpù rẹ̀ àwọn ọmọ kan gbé àgbẹ̀ yìí bọ̀ pé ah, we are not traveller anymore ọmọ pàápàá ń bì tó àwọn kan àwọn sọ pé no wọ́n ti paasi kí ni wọ́n paasi. nítorí mọ̀ ń pa rẹ̀ kí ló ń pa ẹlẹ́yin jẹ́ bó ṣe jẹ́ náà ń bọ̀ wá sùkúù ọmọ kó kéré jù ó sì kan kó tó lọlé ọmọ ní mùsàáfírù nìwọ yọọ máa kọsùrọláìsì sọ láti nu yàrá yọọ máa rẹ̀ dànù àwọn ẹlòmíràn tún máa pe àkíyèsí rẹ̀ yóò tún ni sọ pé I will continue like that because amiru wa salamiru náà òun fẹsẹ̀ rẹ ṣeré ọ̀n tẹ́ra rẹ dànù wọ́n á dénjọ́ gbẹ̀ndà kìámà tọ́wọ́n pé nonsense ló ń ṣe will you go back láti lọ ṣàtúnṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àlékún kẹ́ ẹyọkan ẹyọkan ò ti ń béèrè látẹ̀. tí wọ́n wà láyé ẹ bí wọ́n ṣe islam kù because ibi tí ìbéèrè wà nánu islam ń kẹ́ ṣàdúrà fókù àmọ́ tó bá jẹ́ ni tá a dùn àtọ̀sí. àdúrà tiẹ̀ gẹ́gẹ́ bíi mùsùlùmí kò lè tọ́ sí anybody tó kú kò bá jẹ́ bàbá ẹ̀ kò bá jẹ́ ìyá ẹ̀ àfikún náà kú lórí ìfà àìjẹ́ bẹ́ẹ̀ wọ̀gán dáràn torófin ọlọ́run ọgbà wípé àtànẹ́bì gan fúnra ara rẹ̀ abẹ́nìkan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó máa ṣàdúrà fẹ́ni tó ti hàn pọ́ máa ná ni dalọ máa ná tó bá ti kú lórí ní tẹ̀sẹ̀ Islam Islam àbọ̀ kúfúrú àbọ̀ kúfúrú náà ní pọ́nbélé ẹsìn máa pọ̀pọ̀lọpọ̀ àwọn baba mama yẹn agídí ni kódà tó máa ní sọ fún wọn gan wọ́n sọ báwo ṣe ṣe tiwa nu Islam wọn láwọn ṣe tà ní sóògùn wọ́n fẹ́ para nu wọ́n ti tún wọ́n ti wá kú báyìí tí ọ̀yọ́ kó gùn ọgbà wọn lẹ̀ so ẹ rí i pé lẹ́yìn náà ẹ̀yin nǹkan púpọ̀ lẹ́yìn mà tẹ́yìn bá pẹ́ kí wọ́n dá yín lóhùn ní dáhùn tí ó ṣe yín láǹfààní ẹ̀yin ò ní gbé nǹkan pamọ́ ò ní máa parọ́ láró bàbá mi bó ṣe kú nìyí ìyá mi tó ṣe kú ni tọ́nà àbáyọ bá wà ó sọ fún àmọ́ wọn sọ pé àwọn náà generally a lè sọ pé àbí òye àwọn náà mùsùlùmí náà láta à pé mùsùlùmí náà láta pé wọ́n kú so eléyìí àmọ́ àmọ́ tó bá tẹ ọ lójú mùsùlùmí bá kú yẹn máa ń ṣàdúrà fún mùsùlùmí náà kí ni wọ́n sọ fún wa ń pa wọn àbá wọn abá tàn. Fàálẹ́ kìsọ̀rọ̀. kí ni wọ́n fẹ́ máa ṣe sọ láti tó ga sí tí wọ́n ń ṣe ni sọ ẹ gbàgbé Thank you òbí èèyàn tó sì kú mùsùlùmí ni. èèyàn ò pé má ṣé mùsùlùmí lò náà tẹ́lẹ̀ ó ti di káfíìrì ọ̀nà ti sílẹ̀ wọ́n á ṣe bí ìgbà tó rírí ni. nìkẹ́ni kí ni sọ tí ó dùn lẹ́nu ọ̀dà kún ṣé Yorùbá level là sọ ni àbí Islam level àkọ́kọ́ ni pé tí èèyàn bá ti jẹ́ káfìrí láti pìlẹ̀ tí wọ́n sì jẹ́ mùsùlùmí láti pìlẹ̀ ẹ wá jọjọ́ máa yá kan náà bàbá kan náà lápèjù àmọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé eléyìí káfìrí kò fi jọ́kàn jẹ́ mùsùlùmí rí wàá máa sọ ìjọ́mọ̀ ẹ̀yà fún nínú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú rẹ̀ àmọ́ ọ̀gbọ́dọ̀ fẹ́ dénú tá ń lọ ọmọ ìyá àyà ọ̀gbọ́dọ̀ fẹ́ dénú rárá rárá nígbà tí o ti jẹ́ mùsùlùmí torí ta lọ́mọ ìyá rẹ lódodo àwọn jẹ́ ǹjọ́ sí la. tọ́ tó bá dé pé mùsùlùmí ni tẹ́lẹ̀ ó ti wá di kèfèrí ó ń dà pé mùsùlùmí ni ó di kèfèrí lẹ́wàá wà ní. so òun á fẹ́ máa ṣe àwọn nǹkan ní ìṣètò tako Islam ní ìṣètò ti di kèfèrí yìí rani ẹ mo ti pé ẹjọ mọ ẹ ọmọ ẹyá kí ni eléyìí murtad ó ti fi Islam sílẹ̀ kèfèrí burúkú so eré eléyìí ìyànjú kan tó kù tẹ́ tó máa gbà pẹ̀lú ẹni pé kó padà sí di Islam ìyànjú kan tó kù tẹ́ máa gbà pẹ̀lú ẹni pé kó padà sí di alẹ́ Islam ọjọ́ ìrọ̀sílẹ̀. Alaikum salaam irú agídí wò ẹ ṣàlàyé wọn gbé sí ok ńgbà tí wọn tún sọ̀kalẹ̀ wọn tún gbé ẹsẹ̀ rẹ̀ ló fi rìn ẹsẹ̀ rẹ̀ ló fi rìn wọnúlé ìgbà tí wọn wọnúlé tó rí kó dilé babaláwo kí ló ń wá sí sẹ́mi kọ́ ọ́ fọ́ọ̀tì ni kí ló ń ṣe ńgbà tó débẹ̀ ó jókòó àbí ọ̀jáde wọn ò fọ́ọ̀tì ó fi inú fẹ́ dọ̀lọ́ ni torí ẹ̀ ní Ibn Abbas radiyallahu anhu ó ní à ń fọ́ọ̀tì ẹni kankan orí ọ̀rọ̀ ló pin sí kò sínú rẹ̀ wọ́n gbé ọ lọ́ọ̀bì kan èsì kí wọ́n di ọ sínú àpò ráìsì so gbogbo ọwọ́ rẹ free ẹsẹ̀ rẹ free ọpọlọ rẹ náà tún free but only that wọn ò sọ fi táwọn ń gbé ọ lọ ẹ tún á débẹ̀ ó tún fẹsẹ̀ rẹ rìn wọlé ìyẹn máa wọlé babaláwo kọ́ mọ́ ti ra àwọn àmì ó ti máa ra àwọn àmì láàbù ó ti máa pé à ah, ilé ìgbà yìí kọ́ má jẹ pé ilé àwọn ọ̀daràn dáwìn là ń wọ̀ lọ yìí ó tún wọlé dáadáa ó tún wọ̀ ó ń wọ̀ tó ń wọ́ sí ẹ tún á jókòó wájú babalóòsà ó tún wá níyọ̀ àfọ́ fọ́ọ̀sì kọ́ amin ìwọ lọ mọ́mà lọ lọ bẹ̀ so gbogbo aburú tí wọ́n ní yóò sí ẹni tó bá lọ sọ́dọ̀ wọn wọn náà ti dìsáàbù náà àríkà. kọ́gbọ́dọ̀ síbo síbo báwo èyí bá àlùjánnà bò ah, yóò fi hàn ní mọ́títí mùsùlùmí kò nídìí kó fi bò fi bò báwo dáadáa ilé wọn náà níṣẹ́ ilé wọn àwọn pàdé wọ́n ti di mùsùlùmí wọn alhamdulillah ọjà bó ṣe òpin rẹ̀ kán láwọn sọ sukùl rẹ̀ mọ́ sọtí gbogbo ọmọ sukùl tó jẹ́ mùsùlùmí bá dá tọrọ kọ́bọ̀ àárísàn àbá ànírísàn àárísàn jáde wọ́n lè kó láyé wọ́n lè mú kó sukùl wọ́n lè mú kó ẹ bá wọn dá lábàá ni àwọn ọ̀fẹ́ sanwó sùkúl rẹ̀ mọ́ wọ́n ní kó padà wálé so wọ́n kọ́ntínú sùkúl rẹ̀ wọn ò nídìí owó lọ́dọ̀ wọn mọ́ kí ni bẹ́ẹ̀ mẹ́ ṣẹlẹ̀ ìjọba ẹ̀ ń sọ pé ń ṣẹlẹ̀ opposite rẹ̀ ti ṣẹlẹ̀ àìmọye ọmọ náà lọ gba Islam school bíi báyìí gangan tó sì tún kọ́ntínú tó ń ti gbogbo wàhálà òpin rẹ̀ wọ́n láwọn sanwó sùkúl rẹ̀ mọ́ ọlọ́run sì ọlọ bọ̀tà àwọn táwọn náà survive rẹ̀ pọ̀ ọgbà Islam ó tún continue school because àwọn èèyàn ràn lọ́wọ́ ràn lọ́wọ́ ràn kọ̀mọ̀lá àwọn bàbá yẹn kì í sọmọ àwọn mọ̀kì kò sí wàhálà kò sí wàhálà sọ̀rọ̀ bí ẹni kọ́ mọ́ padà wá lè tiwọn mọ́ ni rántí kó gbogbo ẹrù tiẹ̀ náà kó ń bẹ̀ so lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́n bọ́ sánú rẹ̀ ẹjẹ́ bó ti tó o nígbà tí islam kẹsẹ̀ súnà ọ pé islam tó ní ká fi irun gbọ̀n sílẹ̀ torí tó o bá ti fi sílẹ̀ ọ̀daràn ẹ má sọ pé lásán ti sọ yẹn ẹ má pé lásán tó o bá fi sílẹ̀ ọ̀daràn bẹ́ẹ̀ lòfin ọlọ́run sọ kódà nínú sọ pé tó o bá fi lè fárùn tíra fíkìú màlìkíyà màlìkíyà tí ń bẹ ń tòsí yìí nínú ìzíyà títọ́ ọba fa irungbọ̀n rẹ̀ wàá jẹgba fún abọ́rọ̀ lọ́ba. ti mú islam sọ pé ká máa dínkù islam ní ká máa dínkù ẹ dínkù bí ìgbà tó ti fẹ́ tán àmẹ́ni gé tán. Nàá irun tó wù lẹ́sẹ̀ àtàpá wa á nípa o. Hanifa nítorí pé lẹ́yìn ń tọ́ka sí pé ọkùnrin lélẹ́yìí àbí òye wa kápá àtẹsẹ̀ wa àmì pọ́kùnrin lélẹ́yìí ẹ̀rí kó rí à kí irun báwọn tó máa hù kúkú lápá àtẹsẹ̀ obìnrin ó rí àgà wọ́n á sọ pé tó bá hù lápá àtẹsẹ̀ obìnrin náà kọ́ wọ́n ní tó dáa ju kọ́ mọ́ fọ́ọ̀kan nítorí pé tí ẹ̀ bá ti ń fa irú àwọn yóò tún máa pọ̀ sí i. Naam. Alaikum. ara àrùngbà àti ẹ̀mọ̀ pé yorùbá ni irùngbà èdè lábá ni lẹ́hìá níta ń pè ní irun yẹn wọn náà ní gbogbo irun tí máa ń hù lójú kìí ṣe irun àgbà torí kìí ṣe yorùbá lànà bì sọ gbogbo irun tí máa ń hù lójú àmọ́ kò gbọ́dọ̀ dí ojú wa tó bá ti ń hù lẹ́ẹ̀kẹ́ tí ń lọ dí imú à ó ti ń lọ síbi tí ọ̀yẹ́ nù àpò padà àbẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ẹlòmíì tiẹ̀ lè irun lè wù níbi agbárí rẹ̀ báyìí kìí ṣe irun gbanu gbogbo ètò wù lójú wa báyìí má gbogbo òde tí tó fi lọ sálẹ̀ débi bọ́dà àgbọn àtọrùn tẹbi tí ó pin sí nu tí wọ́n ti wọ́n wù lọ́rùn kìí ṣe irun ọrùn wọn kù tẹ́lẹ̀ ńlẹ́ mú kó àmọ́ wọn gégégégé wọn kù sonso báyìí wọn náà sọkọ náà ti ṣe súnà súnà o ajá ló ṣe jẹ́ ẹlòmíín sọ pé àlè sílẹ̀ fi kọ́ sàfẹ́ tẹ̀ra wa ló gbó ó gbó báwo èyí é gbó kéèyàn tún sẹ́kù lọ́mọdé ẹni tó bá ti gbó ti gbó náà ni bàbá àfarùngbà jù bẹ́ẹ̀ lọ ẹni tó ti gbó ti gbó náà ni abẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹni pé tó bá ti gbó yìí náà tó ń farùngbà gbogbo ẹ̀tẹ́ rẹ̀ ọkàn sí bọ̀m̀bọ̀m̀bọ̀m̀bọ̀ báyìí yóò ti hàn pé bàbá yìí ti lọ wọn kàn ń tan ara rẹ̀ jẹ ni ìjẹ́bù ti jẹ́ àlékún sí i. tí wọ́n bá ti ṣàlàyé ó ti parí ọlọ́run sọ pé kò mọ ẹnìkan lágbára àlàyé ni tiẹ̀ lọ sí ẹ̀ bá mọ tiyín tẹ́ bá ń tayọ ẹnu àlàyé ẹ bẹ̀sìn Islam rẹ o tiẹ̀ ni kò ṣàlàyé kí sì tiẹ̀ ni kò fọ́ọ̀sì ìbọ̀dì nǹkan tó ń ṣe yìí bá ọ̀dà o so lẹ́sẹ̀ àlẹ́ yìí mi mo sọ ìṣòro ọlọ́run àfún ọ lágbára kọ́ ọ máa fi tipátipá mú àwọn yẹn ànábì gan-an àpòrúntù tí wọ́n ní ká sàlàyé orin tẹ́ ń gbọ́ ikọ̀ bá mu kọ̀dá kọ̀tọ̀ wọ́n bẹ́ẹ̀ kéésì kété ọba dúró tí mo bá padà dé <laughs> gbogbo ilé jẹ gbasi kọ̀ pé eléyìí ò sínú tiẹ̀ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب. إليك